lọ tí mo ti ń kọ ọjọ́ fẹ́. ẹ jẹ́ ká tó bá ní ká so tábà wá ní béèrè èmi lè ní béèrè báwọn tí èmi ò bá ẹgbẹ́ tó bá ní béèrè kó nàwọ́ kó ní àwọn tó wa kọ́ bá wa fi ránṣẹ́ pẹ̀lú ọgọ́ ọlọ́run àdá àwọn ọmọ yín tẹ̀ mú wa ẹ bá mú wọn sọ́dọ̀ ẹ dákun ẹ bá mú àwọn ọmọ yẹn ẹ bá mú wọn sọ́dọ̀ náà ọ̀yà. sọ̀rọ̀ tàbà òkè nígbọ́ alhamdulillah wa salatu wa salamu ala rasulillah sẹ́rí àwọn ìrùn kan bẹ nínú rẹ̀ òun ni tí a ń pè ní sọ̀láàtù taoba inú tí yàn máa ń kí láti fi wá tútú bá lọ́sọ̀dọ̀ lọ sálàyé mi kí àwọn àhàdís kọ̀ọ̀kan wà lórí rẹ̀ ṣùgbọ́n àwọn àhàdís yẹn wò lálàáfíà wò lálàáfíà so èmi náà bẹ̀rẹ̀ wọ́n máa ń pè ní sọ̀láàtù àtàsbíh àwọn àtàsàbíh ìyẹn náà àwọn àhàdís rẹ̀ wò lálàáfíà ṣùgbọ́n yìí wà pàwọn kan náà wọn sọ́lá fún máa ń ṣe wọ́n máa ń pè náà ní sọ̀látùl hájà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so ọlọ́run bó sànù wa tí èèyàn bá fẹ́ ṣe istikfar tó kó ń ṣe lọ anamsọ́lá aléwálé wọ́sọ́lá ó ti sànù wa pẹ̀lú pọ́kọ́ wa ní àdó àkàtẹ́ǹkò ní sayyidul istikfar kí ni àti sayyidul istikfar ọlọ́run bó àwọn tó bá ní ìbéèrè inú àwọn ọmọ yìí táwọn ọmọ yìí fi ń rojọ ẹ̀ mú wọn ọ̀dọ̀ ìbéèrè ni ẹjọ́ á náà ní o bàbá sọ yìí pé kí ni ìdájọ́ ẹ̀sìn lórí mímọ̀ péjọ ṣe àdúrà tó bá ṣe kékeré péjọ ṣe àdúrà eléyìí tá a ti bí káwọn afá lọ sọ kùránì kalẹ̀ àbí bí kán lọ kàtàwá kàmí kan bí kán lọ tí ó gbẹ̀ gbogbo yẹn kò bá sùlámù sọ́lá yìí nìkan ìrìnṣẹ́ ìwọ̀n kíta bá lọ sí sọ́látù alistair kọ́ọ̀dá àpéjọ sàdúrà náà ákìrùn tán ẹnìkan ọdẹ olórí ó sàdúrà tàbí so ìlójì ń sọ wípé ṣérú eléyìí ni kódà tí wọ́n kàn lọ gbé àdúrà tẹ́lómi ìmọ̀lé gbogbo yìí àdádálẹ̀ ni kò lẹ́rìí ní ẹ̀sùn náà ẹjọ́ sí bẹ̀rẹ̀ mi wà ní náà ẹn tó tí wọ́n sún kí lọ́dún àbí sún wọ́n rí sí kí wọ́n rí sí torí pé egun rẹ̀ àti eru rẹ̀ wọ́n lọ sùn ìṣẹ́ntì mi sí wọ́n sì wọ́n sì kọ́ra àwọn kírun sí lábẹ́ wọ́n sì jẹ́ nìyẹn bẹ́ẹ̀ náà ṣùgbọ́n kí lọ fẹ́ bèèrè ń parẹ́ lẹ́nu ní ó sì àà mọ̀já sí bí lè bèèrè dáadáa dáadáa ẹ máa gbọ́ ọ ṣé ẹ rí ìṣẹ̀mí ilé ayé ìṣẹ̀mí ilé ayé wa tá a wà yìí ìṣẹ̀mí ara ni ara la fi ń ṣẹ̀mí láyé sálàyé mi ti ẹ̀mí wa ń tẹ̀lé ara yẹn sóyé ẹ̀mí òun tẹ̀lé ara sí ọmọ kí mo lè wà mí pẹ̀lú ara mi kẹ́mi mi ti wà lẹ́kọ̀ọ́ síbẹ̀ náà rẹ̀ kọ́ ṣùgbọ́n ibi kíbi tí ẹ̀mí lè wulẹ̀ kó wà ní tó bá ṣe ara yìí yóò lápá mẹ́ sóyé báwọn ṣùgbọ́n ara yìí láàmà rí sáàfin màmá pẹ́ nìkan bẹ̀ síbẹ̀ náà rẹ̀ kọ́ mo tẹ̀ kí ẹ̀mí ló fi ń ṣẹ̀mí o ṣùgbọ́n ara rẹ̀ gangan la rí sáà rẹ̀ mi yẹn rí i kò yé ṣùgbọ́n tí dùnú bá ń ṣẹlẹ̀ sára yóò mọ̀ lápàlá rẹ̀ ni tí bànújẹ́ bá ń bá ara tí ń bá ọkàn tẹ́yìn pé ọkàn wà lára ara wa báyìí tó yóò máa bá ẹ̀mí ní ìdíbi tó wà tó ara la fi ń ṣẹ̀mí láyé bọ̀ ẹ̀mí gangan òun tó jẹ́ sábà tó ráàrí ṣùgbọ́n tọmọdé nìyàn bá fẹ́ tí ẹ̀mí yẹn tó bá ti jáde lára rẹ̀ ara rẹ̀ yẹn ò wúlò ẹni tí ń jóná yóò jóná tẹ́mi ó fi fòyọ́ kúrò lára ẹ̀ tí wọ́n lẹ́ka fi gbà ara rẹ̀ wúlò tó rẹ́ni tí ara ti ẹ̀ ò jóná kòkòrò ó jẹ nínú sàárè ilẹ̀ ó jẹ́ mo rọ̀ pàdà sọ pé wọ́n á bí léèrè béèrè yẹn ó ní ṣe ti kúrò ní orí ẹ̀mí láti máa ṣẹ̀mí ara náà wà máa jẹ́ gbogbo tó bá wá ń ṣẹlẹ̀ sí ẹ̀mí yẹn bóyá inú odò ló wà bóyá iná náà lójò bóyá àwọn ẹranko àbìgà ni wọ́n pín jẹ kìnìún jẹ tiẹ̀ ìkókó jẹ tiẹ̀ kíbi tó bá wà ní tó bá ń ọmọ bàrà jóná ẹ̀mí ti kú lára rẹ̀ ẹ̀yìn àti òfin kú so ẹ̀mí yẹn dẹ̀ ní alhayatu albarzakhiya ló ní ṣe pẹ̀lú hayatu ọ̀run ẹ̀mí náà ló ní ṣe pẹ̀lú kó tó yẹ báyìí ara náà máa mọ̀ nípìn jẹ́ mi tí o tíyẹ̀ bá ti wà nínú báza ẹ̀mí ni sọ́lá èmi ti ẹ̀ẹ́rìkẹ́ nígbà tó ọlọ́mọ fẹ́ gbé àjọ dìde láti àmọ̀ ní ó wà tán dé ẹ̀mí yẹn padà sínú ara ara àtẹ̀mí ó wà pàdé padà sóyé náà ẹ̀ńtọ́ wá níbẹ̀rẹ̀ yìí. ṣé bẹ̀rẹ̀ mi wá àbí òsì àwọn èèyàn ti mẹ̀sìn gan òun gbígbẹ̀ sí láti mọ̀ lọ́pọ̀lọpọ̀ màálù sọ̀rọ̀ àbùtọ̀ ẹ̀yin ìyá ẹ̀kọ́ béèrè wá náà náà ok náà náà ok náà. Hmm. ok ok ok now. ok ok ok ẹja farabalẹ̀ gbọ́ sí ìbéèrè yìí nínú àwọn ìbéèrè tó pàtàkì gan-an ẹjọ́ o. ẹjọ́ wọn ti pọ̀ jù àti gbọ́ ẹ̀rùn rojọ́ bẹ̀ wọ́n ìsìn bíṣọ́pù wa ń bí ah. ẹ̀rákùn nínú Islam nínú àwọn nǹkan tó yẹ pé Islam ò fi ọwọ́ yẹpẹrẹ mú ṣùgbọ́n àwùjọ tiwa ti fẹ́ bàjẹ́ òní ọ̀rọ̀ wàlí àti wípé àwùjọ tó fẹ́ bàjẹ́ gan àwọn tí wọ́n láwọn ń ṣẹ̀ṣẹ̀ ní òtún lẹ́kọ̀ọ́ ń tẹ̀ rádà ọ̀rọ̀ wàlí yóò obìnrin nínú Islam àwọn àdájọ́ Islam ó kíá tí wọ́n lọ́dẹ̀ ṣàlàyé ẹni tó máa ń jẹ́ wàlí yóò fún ọmọ obìnrin wẹ́dà bóyá ó omidan tàbí ọjọ́ adélébọ̀ bàbá rẹ̀ nọmbà wán mọ́rọ̀pá jọ mi bàbá rẹ̀ òun ni nọmbà wán ṣe wá níjọ́ mi bàbá yìí máa ń wà ṣùgbọ́n tí ò ní jẹ́ pé ibi tó wà á rọrùn láti wá ṣe wà lè yọ̀ mẹ́ yóò wá wà kálà ẹnìkan wà kálà ní pé kó fẹ́ nìkan sí agent tiẹ̀ mo rò pálá yẹn méje éjẹ́ǹtì yẹn òun ló kàn tàbí ó fẹ́ kú láyé ó fẹ́ kú ó wá ń ti wà sí ìyàrá kí táwọn ọmọ mi bá fẹ́ lọ́kọ o ẹni yìí ni ẹ jẹ́ kó máa fọmọ mi lọ́kọ mo rò pálá yẹn méje tá a bá mú bàbá tán ẹnìyẹn ló kàn mo rò pálá yẹn méje tòtí ò bá sí bàbá bóyá alákòójú ẹ̀ bá bá lọ hajj kọmọ kó wọn lọ ájì kan fi mọ́jọ́ tọ́mọ ó sì ákùbù ní ájì bá já wá ṣẹ́rì ní àwọn èèyàn ti lọ kí jímọ̀ bá ṣe máa ń kí jímọ̀ nǹkan náà máa yá wa ó bá ṣe wà ń jímọ̀ yóò bá ti bọ̀ ń bá ń ṣe tìláwà gọ́ọ̀nà kan nínú àwọn gọ́ọ̀nà ló ń bá wá síbẹ̀ ó wá mọ́ṣáláṣí yẹn wá kírun bàbáyà pípa eré gbùrùgbùrù bọ́bọ̀ yìnyínà gbọ̀ngàn so ṣáfù wájú ni ó wà òun kà ń ṣe tìláwà rẹ lọ kò bá wọn sáré pé kìnnì kan tìláwà yẹn lọ ṣàgbàjúmọ́ níta ń ṣe tìláwà rẹ lọ ìgbà tí gómìnà dé sẹ́ǹkì wọn máa àwọn yẹn wọn máa wọn bìlà fún wọn kílẹ̀ àwájú fún bọ̀yẹn tí wọn ní kó sáà jókòó bàbá àbá ti kùránì rẹ̀ yẹn kó àwọn security no respect. Mm wọ́n á ṣe kí nìkan wọ́n sá jòkó wọ́n kí jimá ìgbà tí wọ́n kí jimá tán tí wọ́n ṣe ogun ẹ̀tàn ìṣẹ́ ṣẹlẹ́ńsì tó bá wọn èèyàn sọ̀rọ̀ wọ́n ṣe gbó kóòtù ṣe ogun ẹ̀tàn wọ́n wá jáde wọn lọ wọ́n ní gómìnà yẹn wá sọ pé ẹni tó sá jòkó tó ń sá ń fi ọlọ́gbà orúkọ ẹ̀ wá wọ́n sọ bẹ́ẹ̀ fáwọn ẹ̀ bá lọ ẹ̀ bá lọ jọ bọ̀ tó ọ̀ràn ní àjì ẹni eléyìí ẹ̀sìn dùnlá ó dá àwọn wá ẹ̀ẹ́rẹ́rẹ́rẹ́ wọ́n àlẹ́ gàájú tí wọ́n dáhùn sọ́bá kẹlòmí ìtí wọ́n kẹlòmí ni pé yóò bó lẹ́sẹ̀ wọ́n sì jẹ́ lómi lẹ́bò ní mú kò tún ní rówó ní tí mo fẹ́ lò bẹ́ẹ̀ ni pé káwá nírú ẹni yẹn ó ti dájọ́ ákùtù fọmọ sọ́nà sára ìmìtì ó wá lòun lọ àjì lọ́mọ rẹ̀ bá bú ẹkùn níwọ̀n wà ní ágídù òun ṣe mọ́ ọlọ́mọjọ ìyá rẹ̀ náà ni à ní ti dájọ́ kínní ọmọ òun tàbí ọkọ ìyàwó náà bí bàbá ti fẹ́ lọ hajj ọkọ ìyàwó náà travel out tó sì jẹ́ kí ta bá ní kó dẹ̀yìn ájú ó tún lọ́dún tí ń bọ̀ àbọ́dún kan ṣàkóso kí ẹyin ìṣẹ̀lẹ̀ kan sá so mọ̀ bàbá yẹn bá yẹn ó lè wà kálẹ̀ ẹnìkan ṣálàyé mi ó lè jẹ́ dáadé ẹ̀yìn ó kálà ó lè je ọmọ rẹ̀ kan tó dàgbà ó lè jẹ́ àbúrò rẹ̀ ó lè jẹ́ gbin ó lè jẹ́ ọ̀rẹ́ rẹ̀ ọkùnrin tó sálàyé rẹ̀ pé ẹgbẹ́ sáàmù pé èèyàn dáadáa lẹ́nu yìí ó sì páyà ọlọ́run mo ní pàlàyé mi pé bẹ́ẹ̀ náà wá ní kó ṣe wípé ó rí wípé títán fẹ́ fa àlámọ̀rí yẹn lẹ́nìkan lọ́wọ́ tó wò wípé òun ní ẹni nínú ẹ̀ tó bá jẹ́ pé ẹni yẹn ló bá gbérù nǹkan bẹ́ẹ̀ lọ́wọ́ kò tí a bá wá yọ ilé ìta sọ yẹn kó ń bẹ̀ tí ò jẹ́ bàbá tí ò yẹn ṣe wípé wàkìlù bàbá tí ì ṣe wà sí yù rẹ̀ mo rò pálá yìí mìtì ó ní kíní kan tí wọ́n máa ń pè ní àlàásọ́bà nínú ẹ̀sìn níbi ogún pínpín àlàásọ́bà yẹn ni àwọn tí máa ń kó ogún tán àwọn tí máa ń kó ogún tán tó ṣe yí pé tálà fẹ́ pín ogún bá tó bá ṣe pé ọ̀kan nu wọn nìkan la rí táàrẹ lómi gbogbo ogún ní oko tó bá ṣe pé àárí ẹlòmíì ma ààbò pé kí ni ọ̀ràn ayan tẹ́niyẹn àfọlọ́ràn ayan tiẹ̀ ìdókù ní ọmọ àpọ̀lọ́ mo rò pálá ìmì tí ṣe wá rí àwọn asọ́bà yẹn nínú ẹ̀sùn wọn wá jura wọn lọ àwọn tí wọ́n jẹ́ asọ́bà tí wọ́n bá jẹ́ agógún tí èèyàn kan ọlọ́kùnrin àwọn ni wọ́n máa ń jẹ́ wàlíyù lẹ́yìn ẹ̀ mo mi pé àwọn nítorí pé ni a súnmọ́ jù lápẹjù ẹ̀yìn sí ẹnìkan ò sí mọ́ ọmọ obìnrin ó wá fẹ́ lọ́kọ bàbá wà láyé àbúrò ọdẹ ni ọmọkùnrin tó ti dàgbà tó tóbi irú mi tàbí irú ẹ̀yin tẹ́yìn sọrọ sọ̀rọ̀ yìí ẹni tó lájọ àdàdà tàbí tí ò tó ruwa ṣùgbọ́n tó ti dàgbà tó ti tójú bọ́ tó náà ti níyàwó tó náà ti tójú bọ́ yẹn ti àwọn àjọ yìí sọ wípé bẹ́ẹ̀ ni ṣe kú nígbà tá a fẹ́ pínpín rẹ̀ ẹ̀ ó ni ọmọ rẹ̀ lọ́kùnrin ó sálàyé mẹ́tí ṣe ń padà àwọn hawashin tó a bá fẹ́ pín ogún rẹ̀ báwọn àbúrò ti dá sọ̀rọ̀ ṣé bẹ́ẹ̀ náà ẹbẹ̀ kọ́ lórí àti ní fáráhùn wárí àìsèdí aṣílóhùn wárí tán ṣé bẹ́ẹ̀ náà ẹbẹ̀ kọ́ àti rí pìlẹ̀ ẹni tó jẹ́ pìlẹ̀ òkú tí ó jogún tí pìlẹ̀ tí ó jogún bá ti wà àwọn ẹ̀fọ́ àwọn ajá dànù ni àbí tá a bá débi ọ̀rọ̀ jáde wà lẹ́kọ̀ọ́ àlòkù ṣàǹkó kéèsì mi lélẹ̀ so bẹ́ẹ̀ náà ni kí tọba tó bá tí wà níyò kan ni mọ̀ ń sọ wọn tá a bá rí ọmọ lọ́kùnrin tó dẹ̀ ti dàgbà torí kí májẹ̀mú bẹ kẹ́ tí ó sì wà gbọ́dọ̀ ti dàgbà o kì í ṣe tọ́lọ̀ ra bisikíìtì kan tí ó ní kọ́ fàǹtì rẹ̀ fún ọ àbí bá ọ pé wà rẹ̀ wà kì í ṣe ẹni tó ti dàgbà tó dúró bọ́ ni o tó ti dàgbà dáadáa tó mọ àwálù ti ń jẹ́ bẹ́ẹ̀ tó ti yé hmm. nínú Islam ọmọ ju àbúrò bàbá àbẹ̀gbọ̀n bàbá rẹ̀ nítorí pé nígbà tí ń bá ń bẹ àbúrò bàbá àbíyà bàbá àbí ẹ̀gbọ́n bàbá ò lè jogun ṣé bẹ́ẹ̀ bàbá ẹni tó kù yìí ọmọ rẹ̀ ó wà ta ó ṣe wà nínú náà méjèèjì ta ló kọ́kọ́ ó sẹ́ni tí ò lè ṣe o bàbá rẹ̀ lè ṣe ọmọ yẹn ó lè ṣe ṣùgbọ́n ta ló kọ́kọ́ kàn nínú àwọn méjèèjì sára yẹn méjèèjì nínú ṣẹ̀ríà ọmọ yẹn lọ́wọ́ kọ́kọ́ kí nìdí bàbá náà máa ń kógun tán ṣùgbọ́n kó tó lè kógun tán kò dọ̀rọ̀ sọ́mọ́ ọmọ máa ń kógún tán kódà kí bàbá wà torógun bàbá ó di fábùlù wa yóò jẹ́ sódùsù àádá ogún sí mẹ́fà àáfún bàbá ní ìdáfà ìdá kan nínú mẹ́fà gbogbo ogún yòókù ọmọ ní oko tó bá rí bẹ́ẹ̀ ọmọ ń ju bàbá ń lọ àbí òjò lọ tá bá wo ti ṣẹ̀ríà ọmọ ló kù wọ́n sọ ẹni bàbá rẹ̀ ń bẹ láyè wọ́n sọ fún bàbá náà wọ́n á kárí bàbá náà lọ́mù síbi ẹni tí ẹ kó ṣe wà líyù yẹn akọ́rọ̀bù náà ilé ìhá tó súnmọ́ jù ẹ̀gbọ́n rẹ̀ lọ́kùnrin tó fi ẹ̀yìn sí so ìyẹn ṣùgbọ́n tí wọ́n bá fámi lọ gbàgbé bàbá kú bàbá kú ni bàbá wa ń bẹ láyé bàbá wa lẹ́lọ rí tí ó yọ̀ǹda kò sí wàhálà ń bẹ nílẹ̀ Yorùbá dẹ̀ ní ìyá Yorùbá kàkún tọ́lá yìí mi ti ṣùgbọ́n kí ọmọ yẹn wá fọmọ lọ́kọ káwọn bàbá bàbá rẹ̀ wá sọ wípé ó tó bẹ́ẹ̀ ìwọ́ bí wọn ni àbí kí ní kàkọ́ tí ń jẹ́ báwọn o àwọn àwọn nígbà táwọn bàbá rẹ̀ ń bẹ láyé kò sí ti bẹ́ẹ̀ o sálà èmi tiẹ̀ ìyẹn bá mo rò pé ó rí àyẹn ó kí àbá so ọmọ tí ọba sọ ọmọ yẹn ó kú bàbá bàbá tí ọba wá sí bàbá bàbá ló wá kó àwọn ẹ̀gbọ́n bàbá àbúrò bàbá tá a máa sọ mo rò pálá yẹn mi ti pé ọ̀nkù àbúrò dáàdì wa kan wá àbúrò dáàdì yín kọ́ ní oṣù wàlíì àwọn náà kà lè fọwọ́ sí bọ́ tí gbogbo nínú fámìlì yín bá fà á lọ́wọ́ mo rò kọ́ láyé mi ti kò sí wàhálà ìmọ̀tẹ́ ìbáyìí kí o gbé fámìlì bá fàdé lọ ẹ kárí fámìlì along ẹni tó kàn ẹ̀gbọ́n ni tàbá àbúrò tó ti dàgbà tó náà ti tó ju bọ́ ṣé kí ni ẹyẹ bá ẹjá wa para sọ́dọ̀ ẹni tó ń jáde lébọ̀ bá a ti sọ yìí òun náà ni tiẹ̀ náà ṣùgbọ́n tí ò bá wá sí kankan nínú gbàmọ́ta òun yìí kò sí bàbá kò sí àbúrò tàbẹ́gbọ̀n bàbá tó lè ṣe kò sí bàbá bàbá tó lè ṣe sálàyé mìtí ẹ̀gbọ́n àti ẹ̀gangan tó lè ṣe àbábùrò rẹ̀ kò sí irú ẹ̀ máa ń wọ́pọ̀ ní àwọn obìnrin tó bá jẹ́ pé ìpìlẹ̀ wọn kírísítẹ̀nì ni wọn obìnrin yẹn wá gbà sílá tó ti yé nìsín ìgbàtóbìnrin yẹn gbà Islam ó lọ́kọ ó bímọ bí mélòó kan ìgbàtó di pé òun náà ń dàgbà àwọn ọmọ náà ti dàgbà ló bá kú ní ọkọ rẹ̀ bá kú jàre ìgbàtọ́kọ rẹ̀ kú ó fẹ́ rí mari tani ó sì wà lílù bàbá rẹ̀ kíkẹ́ ni àbúrò bàbá rẹ̀ ni àwọn tí wọ́n nírú kéèsì báwọn ọmọ rẹ̀ yóò sọ̀rọ̀ lọ. tẹ́lẹ̀kẹ́sẹ̀ mọ̀ kí ọmọ yẹn akókún tán ni kò yé ó ju ẹnibọ̀dì lọ kódà bó bá ráàbúrò sálàyé mi pé ọmọ yẹn ti ṣe kí ni o àwọn tó bá yẹ pé tí ẹ gẹ́gẹ́ ni o ó lè ìbẹ̀rẹ̀ lè fẹ́ yàtọ̀ so ọmọ rẹ̀ yẹn lè ṣe nígbà tí ò bá sí ni o nígbà tí kò bá sí sálàyé mi so ara ẹ̀rí rẹ̀ dẹ̀ ni wípé ó máa rò ọmọ sálámà so ẹ̀gbà wá wà wípé òun ló ṣe wàlẹ̀ ọmọ rò tí ọmọ sálámà ti bí síwájú kó tó fi ànábì Muhammad sallallahu alaihi wasallam àwọn ní ìmàjọ yọ àìpé òun ló ṣe wàlẹ̀ yìí màmá rẹ̀ fún ànábì sallallahu so but yóò jẹ́ wípé kò sẹ́nì kankan tí yóò ṣe ẹ̀dẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn gbà yẹn ọmọ kẹfẹ́ rí ni wọn wọ́n gẹ̀bẹ̀ rí ni wọ́n tí àwọn tí wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn òfin jẹ́ mùsùlùmí ọlọ́run bá lọ́mọ jù àmì wọ̀yà tó bẹ̀rẹ̀ mí wà rẹ̀ wàrú sàn tó bá ti dàgbà ni o tí ò bá ti dàgbà tó bá yẹ ọmọ kékeré ni ẹ lé lọ́mọ tí mu yàn lọ́wọ́ àwọn ọmọ tí so tí ó bá ti wá sí bá ń fọ sultanu waliyu man la ẹni tí ó bá ti lè ní waliyu ẹni ó bá ní sultanu ni ó wà jẹ lórí wa bí ìmáàmù ìlú so bí ìmáàmù jami kan tí wọ́n recognize nínú ìlú obìnrin ọ̀sá gbọ́dọ̀ lọ́kọ àbíkọ́jọ́kùnrin ni ó fi lọ́kọ ọlọ́wọ̀n bá ló mọ̀ jù náà ìbéèrè mi àà ní ìbéèrè kankan lọ́dọ̀ àwọn ìyá àbẹ́jọ́ wọ́n á tún wọ́n ọmọ rẹ̀ bẹ́ẹ̀ ni àyàfi tó bá jẹ́ kẹfẹ́ yìí ló kù tí a fún dọ́wọ́ another thing yẹ o àyàfi tó bàbá ń bá wa jẹ́ kẹfẹ́ yìí náà. yọ̀ǹda ọmọ òun ní ọmọ nǹkan ọmọ lọ́kọ mo ti sọ mọ́rọ̀ mo ti sọ mọ́rọ̀ tí mo ń sọ tó bá yẹ kó wò ké ara tọ́mọ mi ó bá lọ́kọ ẹni báyìí gbọ́dọ̀ fàṣẹ sí tàbí òun ni mo fi yọ̀ǹda yẹn lé lọ́wọ́ ní tó bá ti sọ ni mo fọwọ́ sí sí ìgbà tó burú mẹ́ mo ti sọ̀rọ̀ wàkílà àti wàsíyù mo ti sọ mọ́rọ̀ tẹ́bẹ̀rẹ̀ mi wà yóò sí náà. وعليكم السلام téèyàn bá ok ok ṣẹ́rí sọ̀látù jànáza ìrun tá a máa ń kí sókùlà kìí ṣe ọ̀dàbí ìrun yòókù tá a máa ń kí sálàyé mìtì nítorí pé kò ní rùkù kò ní foríbalẹ̀ tẹ̀kìlérò nìkan lọ́dà wọn kan tí àṣìṣe bá wá wáyé ń bẹ̀ lápèjúwe ìyẹn ṣe tẹ̀kìbírọ̀ ẹlẹ́kẹta ló bá sálámà tó bá kí spọ́ọ̀tì yẹn ló ti rí lọ́nà tí kò ṣẹlẹ̀ kẹrin kò wá sálámà yẹn ṣe kò ní sùjúdù sáwì torí sùjúdù sáwì sùjúdù lápè sọ̀láàtù ni òdẹ̀ ní sùjúdù lẹ́lẹ̀lẹ̀ tó ti ẹni sùn lábàbọ̀ tó bẹ̀rẹ̀ mi wà lóṣù Now nípa àdùn nìka àwọn tó rí fẹ́sẹ̀ nìka ń sìn ẹ̀dà ọlọ́run sí ẹ̀rọ mọ̀ sí wàhálà mo ti fọwọ́ sí òfò ọmọ fún yàn ní ìsìn ìyẹn lọ bẹ́ẹ̀ nìkan tó mọ̀ fẹ́ fẹ́ ọmọ rẹ̀ ó wá ní kò sí wàhálà mo ti fọwọ́ sí kò tí ló ń fọmọ fún yàn o kò sí wàhálà mo ti fọwọ́ sí àwọn bàbá àti ìyẹn ọ̀dà ọlọ́mọdé adánà wàláhì oríṣiríṣi ara ní àwọn èèyàn jáde kí ọlọ́wọ́n bó bí wọn tó bá dọjọ́ àwọn kìí àmì ẹni ó sọ pé ti fọmọ fún yín ó lè dọ̀rọ̀ ọ̀rú létà kìí sọ̀rọ̀ kí ó aláìmọ̀ ti so ibi tí ti nìsín kí èèyàn máa gbé fóònù ni o kí èèyàn kámẹ́rà fẹ́ ga kámẹ́rà síwájú òun tí ò ní ṣe yí àwọn èèyàn ọ̀fọ̀ ọmọ ọlọ́kọ̀ tán àwọn kan wọ́n máa rẹ́ ṣe àìbùrò nínú fámìlì wọn wọ́n jù wájú wọn wọ́n ní lè sọ̀rọ̀ mọ́ bàbá mi gan bàbá mi ọmọ tiẹ̀ làwọn kan bá ní àwọn ni àwọn jẹ́ bàbá ìwọ́ bímọ ni wọ́n ní à mo ti sọ mọ́ pé èmi kan mo bímọ o yóò lọ ráwọn tó bímọ wàláhì àìmọye èèyàn bí wọ́n ṣe bẹ́ẹ̀ ìbànújẹ́ ni o dáadáa ni o sọ bá fẹ́ fẹ́ ọmọ tó dáa ní kí sígọ́tò lákàdì kò jáde kí bàbá yẹn sọ jáde wípé mo fi ọmọ mi yìí fún ọkọ máa jẹ́yàwó fún ọ sáré ẹ̀rí kí bàbá yẹn máa ti ń sọ kọ́ mọ́ jẹ́ bàbá tí ó sọ kí mo fọ́ mọ́ ara mo ti fún fún ọkọ máa jẹ́yàwó rẹ̀ ṣùgbọ́n àti ìsoyìgì o sàmọ̀ pé ọ̀rọ̀ mi tún nù pé tí máa ti ń sọ ni pé ó wù mí kí wọ ìjọkọ̀ fọ́ máa mi ṣùgbọ́n àti ìfọ́ máa ń fún ọ kò tí yé torí Yorùbá wọn dádùn o tẹ bá wọ́n ma wọn wálé wọ́n ń sọkọ̀ rẹ̀ nu ohun òtí ẹ̀wà mọ̀ yẹn kí ìwà yẹn dájú mi yẹn kọ̀ wá ga àwọn àríwá ẹ̀rọ ta ṣé ó yẹ kó ẹ̀jẹ̀ sọ fún ọkọ tó wá kí mi ní wọ́n kí yàn lé ni ọmọlé bóyá àwọn Yorùbá ọ̀gbádùn ẹ̀dá ọ̀ká tó ní wọ́n lọ́kọ̀ <laughs> ọmọ yóò dẹ̀ tó lẹ́jọ́kọ̀dá ah, ọkọ̀ rẹ̀ ti ẹ̀wà kọ̀ bá ọ ṣe ẹ̀mọ̀ tó nẹ́pa kúrọ́pẹ̀ òní kọ́ dáadáa jẹ́ mọ́ ń pè mí lọ́kọ̀ rẹ̀ wèrè ó lórí ibú tọba rọ́ọ̀lù o tó bá ní ah, à tẹ́wàlẹ́ èmi báyìí ààrẹ mi mo kí lọ́jọ́ nínú òkun ẹbí ìdámà tí ìrí èmi orí ọ́ mo kí ọ́ kí mi lọ́rọ̀ ó bá dàrú bíyàn bá ti fẹ́ ṣe ákúdù ní ìsìn kó àwọn èèyàn lọ́wọ́ dáadáa ṣé wá ibẹ̀ tó kó èèyàn lọ́wọ́ náà kò tún ní ká mọ́ ṣàbòsí pàápàá ẹlẹ́mí ọ̀jì yóò ti rọ̀ pé ọmọ òun ò lè bójú tó bá rí ní kọ́ọ̀bù lójú ẹ̀ ogun ọ̀bàdé tó bá ní ìfọmọ fún tí mo sọ fún ọ mo fi fún ọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà tí mo sọ̀tọ́ kí mo ti gbọ́ ní kí mo ní mo ti gbà rí yóò bá burú gan o èṣù ní àwọ èṣù ní àwọ wàláhì tó bá dẹ̀ wá rọrùn gbogbo ẹjá dọ̀rọ̀ ibi tó bá rọrùn wàláhì àwọn tó bá lẹ́sùn yẹn já mọ́ sọmọ wọn gbogbo àwọn táwọn bí wọn ò bá lẹ́sùn ẹjá yọ̀ǹda wọn tó bá rọrùn tó bá rọrùn ẹni tí àwọn tí wọ́n ń ṣerú nǹkan tó yàn ń ṣe ọmọbìnrin ti pọ̀ nísìn kí ẹ jẹ́ pé àwọn òbí wọn ṣe kí ni o wọ́n lẹ́sùn tó bá rọrùn àwọn ènìyàn ìjà wọn tí ó bá wá rọrùn tí wọ́n jẹ́ ká máa ṣe átùbù yẹn ju gbogbo èèyàn wà ń bẹ báyìí ká mọ̀ pé aṣọ yìí bí ó torí àwọn ọ̀nà tí ń ti bẹ̀ẹ́ jáde ọlọ́mọdé ara wọn tí ó bá wà ló kọjọ ní tí èsè tiwa ẹni tí ọ̀rọ̀ àbọ̀ wà lọ́rùn ọlọ́mọdé àrí gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ ilé ayé yìí náà ó ẹlẹ́mí ìjọba níbẹ̀ parí fún sára àwọn tó sọ tí mo tó lọ́kà jọ tó ló ń jọ tí ò tí èèyàn fi hàn fúnra wọn pé kí lọ ibò náà ti ń pàdé lẹ́mí máa rojú ẹ̀ ó túnmọ̀ sí kí wọ́n ń pàdé ń bì kan nù àbí bẹ́ẹ̀ kọ́ èṣù ń bọ̀ nù rárá bàbá rẹ̀ gbọ́ ni kò tí gbà ẹjọ́ wọn fi ń fúnra yín ni ẹjọ́ máa rojú ara yín ẹ ṣé o. <laughs> ìbéèrè míì àwọn àyáwò sí béèrè kankan ẹ jẹ́ bí wọ́n lè rè béèrè báwọn ẹ̀rì pé ara wọn ti já ẹjọ́ wọn ti lọ lè wọ̀ ẹlábẹ̀ẹ́ tó wá ní béèrè ìbéèrè míì bá wà wa alaikum salaam naam àwọn ní kí n tó ń sọ bí orin bíbá orin làwọn míì bẹ̀ ò kìí sí ojú ẹ̀ lórin o bọ̀ àwọn míì bẹ̀ orin ni àbí àwọn ní kí n tó ń sìn ìtọ́jú orin wà ń bẹ̀ kìí ṣe gbogbo ẹ̀ lórin bọ̀ orin wà ń bẹ̀ nítorí bá jọ orin yẹ kí ni mo mọ̀ gbọ́ kí ni a sì mọ̀ lò àwọn ní kí n tó ń ti pọ̀ láyé sùn ní kí n tó ń kẹ́ gánbẹ tí ó dùn bí fóònù ṣe máa ń dún gan-an tàbí míì tí ó kàn bí pùlà kan àwọn islamic engine tones náà ti wà téèyàn lè máa lò kí ni ó tún máa mú yàrá ti ọlọ́ǹgà ṣùgbọ́n ẹ má fi kùránì ṣe ní engine tone mọ́ ẹ má fi ìrún pípé gbogbo àwọn tó bá ti jẹ́ ṣe àárò islam ẹ má fi ṣe ní engine tó bá ti yàtọ̀ sí yẹn oṣù àlọ́ kó má jẹ ẹnu kó má jẹ kọ́mà kó má jẹ alukọ̀rán àti ẹ̀bẹ̀ àti nípa àmọ́ wípé ṣe ni àmì ẹ̀sìn kó má jẹ yẹn tí ó wá dàbẹ̀ ni pé àwa mú ẹ̀sìn ṣeré kí wọ́n dàbà náà. kì í ṣe túmọ̀ kan náà ni èèyàn fi kùránì sẹ́kẹ̀ àlọ́ kódà ìsì ìzáà nìyẹn nígbà tí yàn àbí ìtìhàn nígbà tí yàn fi nǹkan ṣe rẹ̀ sókè ẹ má fi sẹ́kẹ̀ àlọ́ ẹ má fi ṣe ní gíntùn. Now torí alkùránì tó wà fún ní pé tí wọ́n bá ti ń kàkíyàn máa tẹ́tí sí nígbà tó yẹn gangan bá mà pé mò ń gbọ́ kùránì lọ́wọ́ ẹnìkan wá fẹ́ bá mi sọ̀rọ̀ ẹni dáa ní kéèyàn pa kéèyàn bá ti mọ̀ kéèyàn ò ní máa gbọ́ lọ bá sọ wípé pásítọ́ ẹ̀wọ̀ ọ̀nà ẹ̀dẹ̀ ní kéèyàn máa ẹ̀kọ́ níbi tí ó mọ̀ sí àwọn òun ìyá ọ̀gbìn nìkan ní àbí ìjọ ayé náà. ǹjẹ́ bá bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ lọ rẹ́ǹtì mọ́tò rẹ́ǹtì mọ́tò lọ àwọn tó fi wọ́n fẹ́ràn owó bì ẹ sì ní kẹ́ẹ̀kẹ́ fowó sínú àpò òwe tó ti dáadáa kí ni ẹ̀ẹ́dá ní jẹ́ yóò fún yín lọ́wọ́ wọ́n lọ gbé jàràbí àbúrúkú kan tí ó ṣe jàràbí bá wú ọ̀lọ́ tí wọ́n lọ tí wọ́n máa tó nǹkan ọmọkún sí morí jàràbí èyí ta àmì jàràbí àwọ̀ lè gbọ́dọ̀ jù àbára lọkùnrin ni tí ọmọ mo wá tó fi wò yóò fún yín lọ́mọ o ìrọ̀lẹ́ lẹ́yìn o àwọn súfì oríṣiríṣi wọn oríṣiríṣi wọn kódà ẹ má jà sábòjú fúnra wa o àwọn míì ń bẹ nínú wọn tẹ́ pé ní àwọn aspect kan wọ́n sàn ju àwọn ẹlòmíì tí wọ́n ń fira wọn ti fi súnà lọ. táwọn ọmọ ìyá àkọ́dé ẹnu o àwọn èèyàn ń bẹ tẹ́ pé tó o bá lọ lé kéwu wọn o lè fẹ́ obìnrin lọ́dọ̀ wọn. àwọn èèyàn ń bẹ tí wọ́n ń fira wọn ti fi súnà tó o bá bí lọ́ǹkì sọ́dọ̀ wọn o lè fi ọmọ wọn láyé kò sí bó ṣe lè dáa tó wọn gbọ́ lọ kò sí ìmọ̀ àbẹ́kọ̀ọ́ tó lè wulẹ̀ fọwọ́ lára rẹ̀ kù ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tọ́pọ̀ jù lọ́pọ̀lọpọ̀ wá fẹ́ iná bí ọmọ oúnṣù bí ọmọ ìjú òṣù bí ọmọ ìjú ọmọ kankan ní ẹ̀sìn nípa kò lè lọ bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn ọmọ ìyá o yóò lè o ẹlòmíì fẹ́ fún ọlọ́mọ nítorí kó lè bá àdẹ́rù rẹ̀ ni tó o bá ti lè jẹ́ àgùntàn Ísírẹ́lì tó sọnù ó lè rọ́mọ fẹ́rẹ́ lẹ̀ ọlọ́run ṣàánú wa bó ti wà ń lùkì lọ́wọ́ à ń gbàǹgbà tòlẹ́ ìbá ni àtọ́rí pé ìyà ń nítorí pé ojú ń súnà gan ni òfin ní fún ọ ṣùgbọ́n ó súnà tí ẹ wò sí lábẹ́rẹ̀ ọwọ́ inú ara wọn ni tọ́lá ń súnà míì tó bá jọ́kọ́ ọmọ ibìkan ní ọgbẹ́ ìbòlẹ̀ tí àwọn ń súnà bàdà <laughs> inú ogun èrè àti mo fi ṣàpèjúwe ni ó ń súnà tó dákọ̀ ọmọ adá ẹgbẹ́tẹ́ mo rọ̀ wálá yìí mìtì tẹ́lẹ̀ mi bá ti gbó ẹ̀dẹ̀ yóò àwọn ará ẹ̀dẹ̀ dé <laughs> ìyẹn burúkú ti dè yẹn rẹ̀ jẹ́ tó ti yẹ so ọlọ́run bó wọ̀lá ètò ìbẹ̀rẹ̀ yóò ṣàánú wa so bó ti wà ní kìlọ́ àgbà ni àwọn ẹlòmíì náà bẹ̀rẹ̀ ìṣẹ̀lẹ̀ ẹ̀fẹ̀ mọ́ wọn ọdún òun súnfí náà làwọn náà wọ́n ní ọkọ̀ wa lọ jáde náà tọ́lẹ́ lèmi mọ̀ pé àwọn tẹ̀lé ìgbòpó ń súnfí ni wọ́n ń súnfí ni wọn ẹ̀ máa rí wọ́n súnfí súnfí sáàmù ẹni tó dálẹ̀ súnfí rẹ̀ lé débi pé kó làwọn máa ń ṣe tààbù sáré wọ́n sì ń ṣe tààbù sáré ní Pakistan dìsí ó ń sún fílà wọn náà ebe rádùn tẹ̀síwá àdẹ́mọ́ ń kó kí tó ti ẹ́ ọlọ́run bó ti dára fún wa ó ń sún fí tí ó ní òun ọ̀fọ́ máa fún èèyàn kò wọ́pọ̀ súfì rẹ̀ ó ti súfì yẹn lọ́nà àbòmí tàbí kó ti láwọn tágẹ́ẹ̀tì kan lórí ọmọ yẹn sọ̀kẹ́ ẹ̀ ṣe àṣùnú pọ́jọ́ ń súfì ní ó fà yóò láwọn nǹkan mi tó wà lábẹ́ rẹ̀ tàbí kó ti dáwèrè mọ́ ṣùgbọ́n gbogbo ẹ̀ náà tọ́lọ́n bá bóyàn láti rí yóò fún yàn lọ́mọ o àà yóò fún yàn o tọ̀tọ̀rọ̀ máa rú tí irú wa ní ẹ̀ sọ pé òun ọ̀fẹ́ yóò ti mọ̀ kọ́mọ ilé ò lé bóun ṣe súnfì àbí bẹ́ẹ̀ kọ́ ọmọ ó ti yíra padà tó ń di mọ̀ kọ́mọ ilé yìí kò bá ṣe wà sífà kò bá wọn ṣe kìíní yíyan ọba kan ta lọ àwọn ògbà àtẹ́lẹ̀ jáde lọ gbàdé bí i lọ kọ́mọ̀ àmà àwọn ọmọ ọlọ́mọ lépè pé olórí ibú lọmọ ilé yóò pé ọ̀rẹ́ èèyàn gidi ọ̀rẹ́ èèyàn gidi wọ́n náà ti bí èèyàn kíkọ́ ọwọ́ ìjọ náà tó ló bẹ̀rẹ̀ tó olùbọ̀ jàrábí àtọ́ dáa ọlọ́run ti rọrùn náà torí yorùbá ní ìrí ni sí wọn ní ṣe ní lọ́jọ́ aráàfíà ni ọ̀yá. ok àwọn ibi tí wọ́n bá ti kírun sókè méjì lọ́rọ̀ àwọn onímọ̀ lórí ẹ̀ tí ìmáàmù bá kírun sókè mo ti dáhùn béèrè yẹn náà láìpẹ́ yàrí ṣé àwọn tó wà lẹ́yìn rẹ̀ alimamumuun táwọn náà ó kàkí àbí wọn ní kàkí wọn mọ̀jọ́ ti lè mọ́ wọn ṣògbọ́n àwọn afáà ni wọn ò ní kàkí wọn wá kó sí méjì níbi fatia ìgbésẹ̀ fatia náà tí wọn ní kà sáà dẹmọkẹ́rọ́kì wọn ni sẹ́ǹkẹ́rú kí wọ́n ní fatiha orígun ọ̀run ní o dànàmì sọ́lá aléwálé ọ̀sọ́lá mi lọ́gbẹ́ tí ọba kàbá tí àwọn ènìyàn sọ́yé orígun ni tọ́yì kódà adé nínú àwọn àfà bíi imam shaukani àtàwọn mi tí a ń sọ wípé ẹni ó bá jọ ìrùn ó bá rò kú ìgbésẹ̀ kí kò bá nàró ó mísì nàró yẹn bí mísì nàró yẹn kò kàbá tí àwọn akẹ́kọ̀ọ́ máa nàró ń tiẹ̀ yóò ṣe aláwọ̀ ètò akẹ́kọ̀ọ́ ti nàró yóò rẹ̀ rùkú bọ́ ó lọ bá àwọn ọmọ òrùkú sẹ́gbẹ́ kò ká bá tí a ṣe àpótí dúró túnú kanà wọ́n ní pé yóò tàn láka rẹ̀ bẹ́ẹ̀ àwọn afá mi sì wà lórí ẹ̀dọ́ la ọ̀rọ̀ yìí wò lálàáfíà o ṣùgbọ́n àwọn tó wà lórí ẹ̀wà bíi mọ́mú ṣàkóyà ní àtàwọn ṣáájọ́ mi sọ́yè ṣùgbọ́n ọ̀rọ̀ yìí pé ṣé yóò ká tí a àbí òní ká tí a ká ló jẹ́ kí n tó má pẹ̀lú ẹ̀dùn mọ́ wà ní ìfihàn sóyè wa lálẹ́ bá àmọ́ bó ti pàtàkì tó àwọn àfáà sọ wípé àwọn kan nínú àwọn àfáà wà sọ pé kò ní ká nǹkan ṣùgbọ́n yóò kà fàtí àná kódà kí màá mọ̀ máa kà á ìgbà ó ní wàá kà á àwọn mí ni yóò kà fún sàkàtà àti ìpìmọ̀ tí màá bá ní alhamdulillahi rabbil alamin wọn náà sọ pé alhamdulillahi rabbil alamin sọ pé ó ti dákẹ́ arọ́ṣmáni rọ́ṣìn òun náà sọ bẹ́ẹ̀ sàkẹ́tà àwọn ibi tí mọ̀ bá ti dákẹ́ àwọn mìíràn pé tó bá kafá tí a tán mọ́mú dákẹ́ díẹ̀ kó tó ka sọ̀rọ̀ nígbà táìmù yẹn ní òfin kàtẹ́ tó lè bá jama láàrin àlìsímà ilẹ̀ ìmáàmí wá àlìkẹ́lọ́ tó lè jẹ́ pé tí máa mú nǹka ó gbọ́ ó lè ronú sí ó lè tọ́ka tiẹ̀ náà ṣùgbọ́n yẹn wọlé tí mo sọ gbọ̀nyìn nítorí pé dídákẹ́ lọ gbárí ìmáàmù kó tó bẹ̀rẹ̀ sùúrà yẹn kọ́sẹ́rì fún yẹn àdádálẹ̀ sọ́láyé mi ti lẹ́yìn dídákẹ́ tí ó fi mí lẹ́yìn wà ládọ́ọ́lì rẹ̀ owó se gùn tó gíyàn ṣe lẹ́yìn ló tún ṣe ámì lọ́gbọ̀n yóò nílì gíyàn mi máa ń ṣe tó tó bẹ̀rẹ̀ sọ̀rọ̀ sọ àdádálẹ̀ ni ìyẹn wọlé bọ̀ èmi lé àwọn afáàyàn sá sọ pé ó ọ̀pọ̀lọpọ̀ náà afáàsùn náà dẹ̀ sọ bẹ́ẹ̀ láwọn ẹ̀rí tí wọ́n dì ṣùgbọ́n àwọn míì nínú ana àna tí wọ́n dẹ̀ jẹ́ àfa súnà sọ pé rárá ka kò ní kàkùkù bí ó ṣe ní kankan tí máa mú nǹkan bẹ́ẹ̀ náà ni òní kàfà àti sálàyé rẹ̀ tí ìyẹn dẹ̀ ní èmi gbà pé ó lálàáfíà nítorí pé sófà tí rẹ bá ti ń ta kéwù tó o ti ń èèyàn dẹ̀ lè rí títẹ́ tí sálùkùrọ̀ á mi ṣe àyàfi tí àwọn màkà kí ó lẹ́yìn nínú dẹ̀ẹ́n tí àwọn bá ti lè ń kà á tẹ̀lé mọ́mú kíkà ìmọ̀mù ò ní tùmọ̀ mọ́ torí kí ní ń kà á kí ló ń tó fi ń kà á sókè káwà tó wà lẹ́yìn ló lè máa gbọ́ ṣùgbọ́n wọ́n ṣe àlà tó tìtù ni ó tìtù gan ọ̀tá bá ní ká máa jẹ̀rí kọ̀ọ̀kan lẹ̀ ó lè dàrú mẹ́lòó mi lójú gan tí ò ní mọ̀ ètò wọ́n lọ́wọ́ àlọ́ àwọn tó bá wà lọ́wọ́ síbẹ̀rẹ̀ mi bá wà. béèrè béèrè rẹ̀ wọ̀nyẹn bó ti fẹ́ béèrè rárá ẹnìkan fẹ́ wọnú tọ́lẹ̀tì zikiru tó ayé kéèyàn ṣe kó tó wọnú tọ́lẹ̀tì ọ̀hán wàhánà ti ṣe. ọ wá fẹ́ dọ́gbọ́n sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ níbo ló fẹ́ wọ kí ni à ń torí rẹ̀ ṣe zikiri ẹ nítorí kí nítorí kí ibi tá a fẹ́ kó sí yẹn torí pé ààyè ẹ̀gbin ni sálàyé mi ti so ààyè ẹ̀gbin yẹn dẹ̀ni ó wà lára ibi táwọn àlìjáná máa ń wà láàbí sọ́kẹ́ Allahumma inni a'udhu bika minal khubuthi wàlúkọ́bá yìí àtàbù àwọn àlìjẹ̀nú àtàwọn akọ wọn mo wá ṣọ́ra lọ́dọ̀ ọ̀rọ̀ ọlọ́wọ́n bá kán máa ń nìmi lára sóti tọ́yì tí èèyàn bá wá wọ bẹ̀ tán tí èèyàn ti wà nínú ààyè ẹ̀gbin èèyàn gé máa rántí ọlọ́wọ́n bá ń bẹ̀ láàkìní tẹ̀bí èèyàn fẹ́ wọ bẹ̀ tí èèyàn só ti ẹni kí ébò mí ń bẹ tọ́lẹ́tì mí ń bẹ ó fàyìn ju yàrá rẹ lọ ó lè sún bẹ ẹjẹ ìbò mi ń bì ìbò nídìí kí n máa sùn bí kí n máa yàgbẹ́ báyìí kí n ti mọ̀ fúlọ̀ṣẹ̀ lórí díẹ̀ bá dé tọ́lẹ̀tì àwọn ẹlòmíì ààfin ni lọ́dọ̀ ẹlòmíì o tọ́lọ́n kó bá wa náà láṣìírí o torí pé ìjọ tọ́lẹ̀tì táà ń sọ yìí náà àwọn èèyàn máa rò pé yàrá kóróbójú báyìí tí òjú tébù yìí lọ ní tọ́lẹ̀tì tọ́lẹ̀tì ẹlòmíì tó yàrá o tẹ́gbé tó bá fọ́ wo jù sáyìn kan náà wọ́n máa wò pé aláàgbà ìtọ̀rẹ́ ó ti sá lọ òun ràn díẹ̀ díẹ̀ díẹ̀ tó tó rán jù pọ̀ fẹ́ tọ̀ ni tó ti yé tó wà jókòó bí o ti fẹ́ àjọ tó lè sùn lọ èyí náà mọ̀ tó yá yìí lédè kúkúrú ká mọ̀ bà pẹ́ mẹ́ kéèyàn bá wọ ọbẹ̀ tó yẹ kí bẹ̀ kò sẹ́gbìn kankan bẹ̀ kéèyàn tó ṣe ẹ̀gbin téèyàn wá fẹ́ ṣèyàn lè ṣe sí ìṣẹ́kí bẹ̀ mọ́ kò yé bọ̀ tó bá ti jẹ́ wípé ìlà tá a fi ń torí rẹ̀ ṣe ó náà nípa fẹ́ bọ́ sáàyè ẹ̀gbìn ìlà yẹn bá jẹ́ haṣílà tó ti wà ńlẹ̀ nínú ilé ṣe wọn. sálàyé mi tó bí irú ti ilé ibi tẹ́ ń gbé wọn tẹ́ pọ̀ tẹ́ ń lo bẹ̀. tẹ́ pé ìgbà míì gan kọ̀ọ̀kan lọ mọ́ domi ilẹ̀ náà pé tó mọ̀ pé inú ló ti yàgbẹ́ ṣe ó ti yé bá wallahu a'lam ṣé bẹ̀rẹ̀ mi wà bí oṣù ọ̀yà ẹ̀jẹ̀ káàbọ̀ bẹ̀rẹ̀ tí alẹ́kùn sàrà. náà bẹ́ẹ̀ ni àwọn ah, kan tún fi ibi náà dùn án án án. Àwọn ti yé mi. Hmm. Hmm. Ẹ máa jọ o, ìbéèrè yìí yẹn dà. Ṣé n kí lọ́pọ̀lọpọ̀ nísìnyí? àti ilé ìwẹ̀ àti ilé ìgá wọn máa ń ṣe papọ̀ síbẹ̀ náà ibẹ̀ pọ̀ ibi tí wọn bá ti ṣe papọ̀ gan ní ìsìn wọn sọ pé àwọn ilé ìwẹ̀ làjú torí pé wọn lọ yàjẹ́ níbì kan ó tún ṣe máa lọ obìnrin tó ti wẹ̀ ayé ìjọun nìyẹn ṣùgbọ́n tí mo sọ ní ìsìn ó ti dáhùn béèrè ó ní kíkó sá ti wà ní mímọ́ àwọn onímọ̀ ara nǹkan tí wọ́n fi ń ṣẹ̀rí ẹ̀ pé kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ ni kí anábà Muhammad sallallahu alaihi wasallam ṣẹ́yìnpọ̀ wà ní hadith tó lálàáfíà wípé ó máa ń rántí ọlọ́run ní gbogbo àwàlì tó bá wà fi kulli ahyani síbẹ̀ náà ẹgbẹ́ kan fi kulli hini tí anábì sọ̀rọ̀ sọ̀rọ̀ bá wà anábì máa rántí ọlọ́run tó yàrá yazkurullaha fi kulli ahyani hadith tó ti lálàáfíà anábì sọ̀rọ̀ alẹ́ wáyé wa sálàm wá ní ó máa ń gbé orílẹ̀ ìtàn Aisha kí Aisha sì ṣe haid lọ́wọ́ kò yé haid yẹn tẹ́gbìn ní ẹ̀gbìn orí rẹ̀ ti súnmọ́ bí tẹ́gbìn wà bí ó súnmọ́ tó sì túnmọ́ rántí ọlọ́ kò yé sófà tó jẹ́ kébi tó gbórí lè ń kò sẹ́gbìn ń bẹ̀ kò yé tó kò takora wọn tó tí inú síkì yẹn tẹ́gbìn bá wà ń bẹ̀ téèyàn dé mọ́ bẹ̀ tí ò sí níbi tó ti fẹ́ sàlùwàlá rẹ̀ kò sí nǹkan tó bọ̀ ayé ìsìn ìlàyé gbà wa òdí ààrẹ ọfà yẹrẹ rẹ kẹ̀kẹ̀kẹ̀ tí ó di ọfẹ ilé àwọn fílàní mélòó ní gbogbo yàrá wọn àwọn ní kókó ní mo sọ ọ ó dẹ̀ káwọn náà ti ń kọ́ lé gbòòrò ni ọlọ́run kò sọ àná náà wọ́n tó wà bá kan lọ. tí wọ́n bá fẹ́ kírun máa dé ibi gẹ́gẹ́ tó fẹ́ ṣe sọ ládùn máa ok. نعم ara ọ̀ ókè ní a bá máa mọ̀ níjọ̀kọ́ ni kìí ṣe kéèyàn bára kankan nínú àtọ́làtọ́lù ẹ máa gbọ́ ẹ máa gbọ́ ẹjẹ́ ń ṣàlàyé kó lè yára. wọ́n ń kírun magrib lọ́wọ́ mo wá wá jọ ìwọ̀n ṣùgbọ́n lásàràkà àtòjọ́lẹ̀ kẹta mi ìbárùn kù ókè ká tó lọ rákà ẹlẹ́kẹta ókè èyàn bá wọn ṣe tàṣáwùdù náà ni bẹ́ẹ̀ èyàn gbàládà pínyàn kàbà sọ́tí wà. èèyàn kan ara ò iṣẹ́ náà ọ̀yá lọ́dọ̀ àlọ́kọ̀ kí ni bẹ́ẹ̀ Ṣẹ̀rí ẹgbọ́n gẹ̀ẹ́ni fẹ́ sọ yí dáadáa o àwọn nìkan àkànbẹ tí wọn kà máa pín pín pín pín tó sí nǹkan tí ń jẹ bẹ́ẹ̀ ìrọ ní jẹ bẹ́ẹ̀ nìkan orí síá nìkan orí nìkan nìkan orí nìkan nìkan orí íńtánẹ́ẹ̀tì ló ti yé kò sí nǹkan tó ń jẹ bẹ́ẹ̀ ọkọ àti ìyàwó fẹ́ fẹ́ra wọn ẹni mọ́jẹ̀mú tó bá wà láàrin wọn kò kàn yẹn nìkan ni nìkan jẹ́ nù Islam kí ni wá fún nìkan wípé ìyàwó ní ọmọ ẹgbẹ́ bùkátà lórí ọkọ kó wá fún lóko kò sí nǹkan tó ń jẹ bẹ́ẹ̀ ìyàwó bá lówó jọkọ lọ yóò ràn kọ lọ́wọ́ náà ibi kọ̀díjà ibi lówó jà níbà Muhammad sallallahu alaihi wasallam tí wọ́n lórí gbàrán bìí sẹ́ oníṣẹ́ náwó sálárì mi ti sọ ìyàwó lè lówó kọ́dọ̀ jẹ́ kó ní ọmọ ọjọ́ bùkátà ọkọ̀ ìyẹn òye wà ní ìdílé àjọ àjọ kí nìka wò kí nìkan kí ní ìdájọ́ rẹ̀ kò ní ìdájọ́ kó láti ṣe nìka lọ́nà tó bá sílámù ìjọba àti ìyàwó bá wá ní gẹ́gẹ́ bí mọ̀sọ́lá hà láàrin ara wọn yín ọkàn wa ìwọ̀n a ní tojúbọ lé wọn ní ta ní gbọ́ bùkátà aláàdá lọ́ra bẹ́ẹ̀dì kí lọ́kàn tí wọ́n fẹ́ ra wọn lọ́nà tó bá sílámù ìyẹn lọ́kàn wa sóòdì rẹ̀ nìsí bó ni wọ́n ṣe wá ń gbègbè sí ayé wọn ní ọ̀kan níwọ̀jì àfíà ni àwọn méjèèjì kò bá ṣe wípé ọkọ ní máa ń lọjà kì wá sí ìyàwó ní máa ń lọjà kò sí tọkàn yá ọlọ́mọdé nǹkan ẹ̀rí ìlọjà ẹ̀rí bújúbàjì ìlọ́pàá ah, àwọn ẹlòmí ò láàánú ìjọba rí ẹlẹ́à níbi ń ra gíní kiri lọ́jà níbi ń rajá kìlọ́kàn mo rẹ̀ pàlà yìí mìtì sọ àwọn nǹkan tó ń bẹ kò kàyàn nínú ìtọ́kàn wa ni pé kí wọ́n ti ṣe nìka nìka ni nìka ń jẹ́ nínú Islam àwọn nìka tó wá ní okọ̀ àárí okọ̀ fún nù sẹ̀ríà kìí ṣe àwọn ìsáwọn yẹn kan padà ń lọ mú àwọn okọ̀ kan wá fún ní káàrù gíní kan kíyàn tíráàlù lọ ó ṣe gíní kan oríṣiríṣi ọ̀pọ̀ bá ń jágà fún lóko rárá dáa tí àwọn tó kún bọ́ terminology fún ẹlọ́run pa lọ ọyá ó bẹ̀rẹ̀ kò ní ìdájọ́ kankan kò ní ìdájọ́ kankan tó kéèyàn máa ní alọ́ ti sọ láàrin ibi yorùbá ní sọ bó bá sọ yorùbá yorùbá máa ń kírun ni alọ́ kírun ṣùgbọ́n àwọn àṣẹ sọ̀rọ̀ àwọn àbí ń ṣe nínú èdè yorùbá wọ́n máa ń kírun ni tó wáyé kéde yorùbá lọ bẹ̀rẹ̀ ìyẹn tó bá fẹ́ sọ lárúbáwá sọ pé orí dànù sọ lè yà níta ṣùgbọ́n mo wá fẹ́ ṣe sọ́lá àwọn ìṣe máa sọ lárúbáwá máa nípa tó bá fẹ́ ṣe ìbò náà yìí ó sáà ní sọ pé I want to do sọ́lá àbí àtàkì I want to observe prayer àbí so I want to pray so you don't say I, I want to do sọ́lá ni wọn tó ti yé sẹ̀wọ̀n àti ń dù rẹ̀ wọ́n máa observe rẹ̀ ni tó ti yé.

sí àdúgbò kan jọ́ lọ ń ṣògbò ẹnìkan wá ń lọ ọbẹ̀ kò wá fẹ́ sọpọ́lọ̀ ń ṣògbò torí pé lọ́dọ̀ tẹ̀ yẹn sọpọ́lọ̀ aláwọ̀ lè mọ́ ní wá ń dọ́kàrà àdó wá ń sọ pé mò ń lọ sí ọlọ́kàrà lọ bí tí lọ òun sì fi sọ pé sóyé nígbà pẹ́pẹ́pẹ́ fúra rẹ̀ náà lọ́sọ̀kọ́ lọ ṣògo ó padà sọ bẹ́ẹ̀ sóyé kò ní lọ́kàdà aṣẹ́jú ni ọ̀rọ̀ hmm. ìfáyé Ah, kò sí tọ́ka ọ pẹ̀lú yẹn máa gbọ́ okọ àdúgbò ló kọ bọ̀ nítorí pé nìkan wà ládùúgbò yẹn tó pọ́pùlà wọn a máa ń fọ̀dọ̀ ẹ̀ júwe àbí bẹ́ẹ̀ kọ́ ni wọ́n dákọ̀ àdúgbò sẹ́ni ẹ bá ní ẹgbẹ́ ifáyé òun lòun wà lọ́yìn ọ̀kan wọ̀ it's not your business tọ́lá yẹn ti so ṣùgbọ́n tí ẹ̀ náà bá ń lọ́bẹ̀ tí ó sì bí yàn ṣe lè ju èèyàn tí ẹ̀ mọ̀dọ́ ọkùnrin tó lòun jẹ́ ifáyé òun ifáyé mi ọkùnrin ti ń jẹ́ bẹ́ẹ̀ ẹ bó ní jẹ́ ìyẹn ojú ara rẹ̀ ilé ẹ̀kọ́ pẹ́ ọba lè kó ẹ́tọ́rọ àdúgbò bẹ́ ìjọbi mọ̀nànú tó ní ọ̀lábẹ̀ẹ́sọ gé bá torí tí àwọn ọmọ gìrìgàn kó rí oúnjẹ bá wọ́n dá fóònù ẹ̀ láti gbówó lọ́wọ́ ẹ̀ tó bá ìtìmọ̀ lọ ibi tán àwọn ọmọ mọ̀ṣẹ̀ náà burú tó bá fẹ́ rí àbì kan lọ lọ́mẹ̀ àbá àwọn ọmọ bá dí àdúgbò kankan oríṣiríṣi so lẹ́yìn àbá wa ní ìyẹn kí ní àwọn èèyàn post ẹni èmi fi nígbà tó sì kala tó sùn lórí kí èèyàn mọ̀ pẹ̀ ń bì ó ní ọlọ́run ṣògo mò ń sọ òkè ẹ̀yìn sọ ìgbọ́n tó ní ọlọ́run ṣògo ọlọ́run bó sànù wa ẹ dákun ẹ já jọ nǹkan tí mo fẹ́ sọ yìí dáadáa o ṣé ẹ rí ẹ̀sìn sáà ṣẹ́jà ni mo fi síbẹ̀ tẹ́lẹ̀ pàlọ́ ẹ̀dá àjọ lọ́dún wọn fẹ́ sọ yìí dáadáa ṣé ẹ rí Islam kò ní ìdí pé ká fẹ́ pọ̀ fún nǹkan ká fẹ́ pọ̀ fún ẹ̀ pọ̀ fún ẹ̀ pọ̀ fún ẹ̀ tí ẹ̀ bá ti dúró tó fẹ́ pọ̀ fún nǹkan ni yóò máa tàṣe jù àwẹ̀ kí ni jẹ́ àwẹ̀ kí gẹ̀gẹ̀ ní túmọ̀ rẹ̀ ní ìdí Yorùbá ní ìdí ẹ̀ kí làgbọ́ yí àwọn Yorùbá pẹ̀lú àwẹ̀ làbùkátà kí náà gbà lùdọ́ pẹ̀lú kí wọ́n ń kí irun kí ni jẹ́ bẹ́ẹ̀ kí ìpìlẹ̀ rẹ̀ ní kí wọ́n ń kí wọ́n wọ́n ń sin ló gbà yẹn lérò mọ́nú yorùbá nìsí tó àwọn bá ó pẹ́ ń kírun yóò nígbà ọlọ́mọdé owó kírun ni ó sọ mi kò sẹ́ni tó gbọ́ yé síbẹ̀ ń pé wọ́n kí oòrùn òun tó gbọ́ yẹn yé jẹ́ oòrùn ò lè jẹ́ wá sọ pé wọ́n sọ pé wọ́n kí oòrùn yàrá wọ́n wọ́n ni so káwá ni wọ́n ń kí irun káwá ni wọ́n ń kí oòrùn ní ìpìlẹ̀ rẹ̀ náà lẹ́yìn ìgbà náà yíṣù kọ̀ọ̀kọ́ èdè ibi tí wọ́n ti fàyàwọ̀ wá kọ́lá níbi kí ni wọ́n ń lò fún làbùkátà sí ìrùkọ́ ẹgbọ́ mi so ẹ̀yìn èdè tí a ń bo ní ni wọ́n ń lò ó fún mi mo rò pálá ìrètí ẹ̀ náà fi máa ń sọ sábà ti ní àgbékalẹ̀ tá à ń lò fáwọn nǹkan kan títí kọ́ ìdá ìsìn yẹn pé àyè wa ń sọ pé ara ẹ̀ lè lò ṣé ní tí wọ́n gbé kalẹ̀ fún só lálàáfíà làbùkátà ẹ má pọ̀ fún èdè ẹ má pọ̀ fún ẹ̀ kí aláyè mi ti ọlọ́run bá ló mọ̀ jù ok ẹjẹ́ dáhùn béèrè tí ń gbẹ̀yìn káàkiri wọn tó wà zákùn lọ. àpọ̀jọ́ mọ́ra wọn a ajé òòsà kan ló ń jẹ́ bẹ̀rẹ̀ gbogbo èèyàn ló máa pọ̀jà wọ́n máa ń bọ́ eléyìn ò ní ìdí kéèyàn ṣẹ̀ṣẹ̀ wọnú èdè Yorùbá gẹ́gẹ́ mọ̀ kí ajé òòsà ni wọ́n ní wá tó bá wájà lọ́jà máa ń tà ni ó sì wẹ̀ ń lọ́yẹ̀ bẹ́ẹ̀ ṣe ìdọ́wájọ́ máa wá wà ìrùwálà yìí mìtí tí ń tó jọmọ́ wà ní islam ẹ̀ dáhùn tí ń tó jọmọ́ ó wà ní islam ó sí nànà so yorùbá tí yíò yí mùsùlùmí sọ pé ṣe ẹ̀ta kí ẹ̀wà ní kí ni ìpìlẹ̀ kẹ ṣe ẹ̀ta irú yẹn ló bá ń tí mo sọ pé hàn ah, ibi ẹ̀ta ní àti mú ẹranko kan ní jẹ́bẹ̀ hàn ah, kí ni á gbà lérò pẹ̀lú ẹ̀ òun lábùkà dàsán bọ̀ sí ajé wá torí pé kájí bá wá ọjà làwọn èèyàn á tà ní àmì pọ́jọ́ mande ní ọjọ́ ajé torí òun ló bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ wọn ò pọ́jọ́ yẹn gbọ́dọ̀ tajà torí pé níta wọn ti pè lọ́jọ́ tí iṣẹ́ ń bẹ̀rẹ̀ yẹn nípa ọjọ́ sọ́tì yẹn ṣùgbọ́n torí pé mùsùlùmí lọ́jọ́ jímọ̀ náà fi ń pèlẹ́ tì ọjọ́ àṣetì torí kiri yóò lẹ́ni tó fún àwọn ọjọ́ yẹn ló kọ ní mùsùlùmí yẹn fi sọ pé àwọn ọjọ́ yìí tó sọ nípa ọjọ́ ọjọ́ ọjọ́ sóyé ẹ̀ẹ́dẹ̀ kí àwọn ìsáfẹ́ ìsáfẹ́ lu ọjọ́ jímọ̀ yẹn ń máa sùn torí àmọ̀ pé jímọ̀ ní í ṣe pẹ̀lú àwọn mùsùlùmí tí ó ti yé so ọ̀rọ̀ ajé àtẹlẹ kò tiẹ̀ bára wọn mú rárá torí ajé àmọ̀ kó ní í ṣe pẹ̀lú yorùbá gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ sálàyé mi ti òòsà dẹni sálàyé mi ti bí ògùn ṣé ògùn sódà àdúlọ́dẹ̀ ní ẹ̀ka nu yorùbá ni ọbàtálá sóògùn wọ́n fàájé búra bẹ́ẹ̀ ni wọ́n fògùn náà búra pé ajé ni wọ́n fowó sẹ́nu wọ́n ní ajé ni wọ́n fàájé ajé ń gbọ́ so ajé ògún Ọbàtálá àwọn ẹni jọ wà papọ̀ tó ti yé wa so gbogbo wa Yorùbá tó wà lẹ̀ di Yorùbá yóò mọ̀ kó sànù ìkọjọ́ mọ́ra wọn so hàzà wa sallallahu ala Muhammadin wa alihi wa sallam subhanahu wa ta'ala Muhammadin wa sallam